Thank you. rèé sọ̀kalẹ̀ èèyàn ní ọ̀ràn pé lọ rèé ṣe ń kà àwa ní sì rán afaramọ́tẹ́ tó bẹ̀ wá. ikú máa dùn ewu ni kí n gún mi sí balùwẹ̀ kó má lè wẹ̀. àsìkò ewu ọmọ ìyá wa ọlọ́mọ sí o akọni àbábo. méjèèjì máa ní. kí ni ìwé sódùn orí ogún ẹsẹ̀ kejìlá wí. ní bọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kí ọjọ́ rẹ̀ ó lè pẹ́ lórí ilẹ̀. ní ìsìn ìgbowó ti dé bẹ́ẹ̀ bá ti kúrúkọ mi tán a máa fi never broke again. dákun èmi ní dẹ́rọ̀ bá ìjẹ̀bú ooru. màmá tẹ́tẹ́ bóòlù. tẹ́tẹ́. bẹ́ẹ̀ ni ìyá wa. kí ni bíbélì pè ní gbòǹgbò ẹ̀ṣẹ̀. màmá ìfẹ́ owó ni. ìfẹ́ owó. ọ̀nà tí ẹ̀ gbà tí ẹ fi ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tí Ọlọ́run dẹ̀ ń gbọ́ ẹ mo fẹ́ kẹ́ fi ọ̀nà náà kẹ́ fi hàn èmi àti ọkọ mi ọ̀ndà kílẹ̀ ti. ọ̀ndà halani ma. mà. orúkọ tẹ́yìn pé ọkọ̀ tí òun lolúkọ lọ́hùn. kí ló tẹ̀yìn yẹn máa ń tọ́ra yín jẹ báyìí. ọlọ́run tí ó ràn yín iṣẹ́ kò ní fìyà ṣe ti yín. èmi ti bọ́lẹ̀ nú ọkọ̀ ayé wọn o mo tí ìwà ti bọ́lẹ̀ nú ọkọ̀ iyì rẹ̀ àbùsẹ́bùsẹ́. Al àràmọ́lá ọmọba ọmọ igúnnugún orí àkó àkàlàmọ̀gbò lọ́rùn òṣè òkàrè òkú ọmọnìyàn ṣe tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ níran bàbá yín tí ń jẹ̀ fún akọni àwa lọmọ yan bíi lólú ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀ òkàrè nítorí pé ajá tó bá relé ẹkùn tó bá bọ̀ ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́kọ ewu àwòdì torí kó yọ nínú ewu iná ká kí òun náà ká yín òkàrè òkú ìfọmọnìyàn ṣe òkú akíkanjú òde jagunjagun nù. ẹ ṣeun bàbá mi. Hmm. ọba ńlá tí fọba jẹ mm-hmm. òrìṣà kan ṣoṣo tí gbogbo ìlú ń wá tí wọ́n ní bo ni ọba ńlá àwọn lọ ẹ àmúlérò ẹ ètò ìlú elédùà máa fún yín ṣe àṣẹ ni àṣẹ ń tòdùmọ̀rè ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí ó sì ti rí báwọn náà nù ó kárí ó rí inú mi a sì mọ́ dùn ara mi a mọ́ gbá yárí yárí yárí yárí bí n bá ti ń rí akin lójú rẹ̀ mo wá rí i pé mo rẹ́ni gbójúlé mo ti rí i pé mo rẹ́ni fẹ̀yìntì mo tún wá rẹ́yìn fẹ̀yìn ilẹ̀ fún báyìí ó rí gbogbo rẹ̀ ló yí jọ mí ó jọ mí ó jọ mí ó fa àwọ̀ jọ mí ó fi wà jọ mí ó tún wá fa kíkanjú jọ mí ó káre àjọ ló lè gbó ni. kábíyèsí. ọmọ mi. ẹ yọ̀ǹda mi mo fẹ́ lọ rẹjú. kò sí láburú àmọ́ wá gbọ́ o bó o bá rẹjú tán ọ̀rọ̀ ṣì ń bẹ lẹ́yìn ṣùgbọ́n èmi rẹ tún ní gbólóhùn tá a bára wa sọ. ẹ dákun ará àbò ni wọn. ìwà ni àmúṣe ọṣẹ àrígbó wọn kọjá bó bí wọn ṣe kọjá náà la ṣe ń wò wọn. nínú àbáwá yìí nínú àbáwá ni. ẹtù ogun iyùn orí àjọba àjọba dájúdájú àròkọ ogun ni ìtìjà ká fi ránṣẹ́ sí wa yìí àbí kò àbẹ́mi ni òye ni olóyè. ọ̀tún kò nítumọ̀ méjì jù bẹ́ẹ̀ lọ àmọ́ ṣèlú a máa wà láì lórí. jọ mi lójú. àbí àwọn ìjàkà wọ́n rò pé bá a ṣe máa wà lọ́rẹ̀ láì ní lórí láì ní lọ́ba. ó tójú sú mi. olóyè hmm? ẹnbi tọrọ kù sí àwa gan ti ṣètò ogun akérògùn ni ó ṣiṣẹ́ tó wà nílẹ̀ yìí. ẹ wo ẹ sọ fún wọn bẹ́ẹ̀ bá ti délùú yín ẹ láwa náà ti mọ́ra ogún lẹ̀ o. kò jù bẹ́ẹ̀ lọ. Hmm. <laughs> ẹ̀rùn ojú ara yín ṣẹ́yìn ò mọ̀ wípé àìtódòótọ́ sí ni àkèrè díjú kọ̀ǹkọ̀ díjú ẹ rò pé bóyá ń ṣojo a ti múra yín lẹ̀ ẹ lọ jíṣẹ́ fáwọn tó ràn páwa náà ti múra lẹ̀ lẹ́yìn o tán ó dà wọ́. ẹ kọ́ sí dídé kẹ́kọ̀ọ́ mi àwọn eléré ibú tó jọrọ ẹ wá. wọ́n gọ̀ bíi ẹ rí wa wò bí ìran <laughs> akérògùn. àìdán rèé ẹ̀yin olóyè mi àwọn ìlú ìrẹ̀lẹ̀ wọ́n fi àìdán ránṣẹ́ sí mi wọ́n fi pàrokò ránṣẹ́ <laughs> lórí pé mo pàrokò ránṣẹ́ sí wọn pé kọ́mọ ìjọba wọ́n wá fi àìdán pàrókò ránṣẹ́ sí mi padà. ará ìlú rẹlẹ̀ wọ́n ń fi yé mi pé dandan ta ìdán àwọn ìjọba nù ọ́ àbí báwo nǹkan. bẹ́ẹ̀ni kábíyèsí. èmi èmi tí gbogbo ìlú ò tí wọ́n ránṣẹ́ pé babaláwo tí wọ́n ní kó dífá pé ń bo lọ́mọ ńlá lọ. kábíyèsí o kábíyèsí. ẹ̀yin ìlú mòye ojúmọ̀ sọnù mórí mòye. kábíyèsí kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ náà sọ sínú lẹ́nu ó buyọ̀ sí àbí nígbà tẹ́jà kéékèèké bá lòun dànù burú ta ni o mọ̀ pé ara kú ni ya. èmi pilẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn aráàlú rẹ̀ kábíyèsí wọ́n pilẹ̀ gbákú lálejò torí pé ńgbà tí ẹnìkan bá ti ń fẹ́ sẹ́sẹ́kù ní ọmọ fọwọ́ra mú àti pé ń bá ti ń wájà Ṣàngó ní ọmọ bá wọn bú àrìrà. wọ́n fẹ́ sọ̀kò sórí lẹ́ni tí wọ́n wàá gbọ́ tẹnu ẹlẹ́jọ́ wẹ́wẹ́. wọ́n ti ránṣẹ́ pé àyàn àgálù bàbá àlù wọ́n tọpasẹ̀ odò tí ò kún. kábíyèsí. èmi èmi ọ̀nì wàràkà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́rù. kábíyèsí. n ó sì bá wọn jà. kábíyèsí. èmi ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba. kábíyèsí. ẹ wo mo gbà pé ẹni tó rán ní iṣẹ́ là á bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ́ fún wọn ò ní dẹ̀mí yín lódodo wọn ò fẹ́ fi yín láwọn tó ní yín lójú àmọ́jọ́ mi ìbọn bá rán yín iṣẹ́ eléyìí bẹ́ẹ̀ bá tó jẹ àjẹ́ pé fúnra ara yín lẹ́fà kú tó yáwọ́ fúnra yín ojú tí mo dì í kẹ́ ẹ gbéra. ìdá kọ́mọ ẹ̀yin olóye. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ̀jẹ̀bù rẹ̀ ẹ̀jẹ̀bù rẹ̀ ẹ̀jẹ̀bù rẹ̀ kábíyèsí kábíyèsí ẹ̀jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ̀jẹ̀bù rẹ̀ ẹ̀jẹ̀bù rẹ̀. ẹ̀yin ọmọogun o ẹ̀yin ọmọogun o lákọ́ni kẹ́ ẹ wà bí ìbọn o kò sí kú tó pàgbàlagbà táà ní bá podo orí rẹ̀ ń bẹ̀ ìwọ ìwọ ẹ bọ́ ẹnu olóyin lẹ́dúró sí. ẹ wá gbọ́ o bẹ́sìn bá kọjá ẹ̀wọ̀n bí èkúté bá fìrù nàgbá ẹ̀yìn ẹnikẹ́ni tó bá kọjá ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn dànù ẹ wá gbọ́ nǹkan kan lè ṣe yín o nǹkan kan lè ṣe yín ẹ má lọ rò pé ìbọn ràn yín àbí wọn ó sa yín yọ wọlé ìyín ti dàbí ẹ̀yìn ṣẹ́gun fi sọ ṣé gbọ́ kẹ́ ń bẹ̀ ń dáadáa ń lọ́rọ̀ mi o. akíragun. ah bàbá olóyè. ẹ dákun yóò dáa fún yín ẹ wo akérògùn mo wò pé káwa gan mọ kalẹ̀ lásán àwọn náà wà ní gbogbo ẹnu bodè nígbà wọn dé gbogbo ẹnu bodè tó ti kó àwọn ọmọ tó ti káwọn ẹ̀ṣọ́ sí ọkùnrin inú mi sì dùn sí. kéèyàn wá láàánú ìjọba. gbogbo wa. ẹ wo ẹ wo ẹ wo báwo lọ bó ṣe ṣe orí ọ̀gá yín ṣe sọ fún yín bẹ́ẹ̀ bá ti fojú kájòjì kan tí o sọmọ ìlú ìtẹ́mọ̀ wọn ni bàbá olóyè tẹ̀sí mọ̀ pé mi fẹ́ràn ogun ìran ogun ní mi ogun ló ń jà nílé bàbá tó bí mi lọ́mọ àtògùn àtògùn àtògùn mẹ́tẹ̀ẹ̀ta nílá ni lóògùn ah, àájìyà ni ká tó ṣẹ́gun ah, àákàjà ṣẹ́gun eléyìí ẹ fọkàn balẹ̀. àti ẹ̀jẹ̀ ṣẹ́gun ìmúṣẹ́ ẹ̀dí gbọ́ kò ní sábúrú tí ó ṣe yìí. àṣẹ àṣẹ ẹ̀yin dààmú ẹ̀ka o ẹ̀dí kan mú dáadáa o. ẹ lọ ẹ lọ ẹ yá lọ. ẹ̀yin ẹ̀dúró gírígírí o ẹ bá rí èèyàn wọn. Ah, ẹgbẹ́sẹ̀ lé ẹgbẹ́sẹ̀ lé ẹrìn lẹ ẹgbẹ́sẹ̀ lẹ. ẹnu bẹ láti bọ. ọjà ẹgbẹ́dá la ti ń bọ̀. onílé ni àbájòjì. onílé ni wá onílé àtẹ̀jẹ́jẹ́ àjòjì àtẹ̀ báṣubàṣu ìrẹ̀lẹ̀ ni wá tìrantìran. ọmọ agbolówó ni. agbolé olódó lèmi ti wà agbolé alápínì lèmi àti ẹ̀gbọ́n mi ti wà. ẹ jẹun kọjá ẹkọjá ẹ ṣeun o ẹ ṣeun o ẹ yọ irú àwọn wo ló sọ pé àgbọ̀ mọ́ irú àwọn ìjàkà tọ́lọ́hún kó gun wọ́n wáyé náà ni àṣepa <laughs> eh? ọ̀rọ̀ àtijọ́ nù ah, wo ọmọ akínní wàrà gbọ́dọ̀ ṣojú o. <laughs> olóyè àṣepa hmm? ìwọ mọ̀ pé omi tó bá mu níwọ̀n là ń rí lásì ọmọ ọkọ la fi ń ṣoògùn ọmọ àlè ní èsì ah, ayé àtijọ́ ni péyàn kan gbé wá gbígbóná àwa náà dá lóhùn gbígbóná ni hmm. ó sì gbé wá tútù àwa náà dá wọn lóhùn tútù ni ìjàka ah, ojú àtijọ́ náà fi ń wò wá ni. Ah. ọ̀tún yìí hmm? ǹjọ́ tó kọ́kọ́ wá hùn àyà mi já ẹ̀rù bà mí ìlú tíjà kábá ogun jà tìlú àwọn ò bá tú eléluwa wà lẹ́yìn ẹni kí ló ń wí. àpòrún ìṣílẹ̀ ń jẹ lọ́bẹ̀. àwa náà ti kọjá bẹ́ẹ̀. wo tí kábíyèsí bá ti jáde ní pèbí hmm. tí gbogbo àti gbadé tán tí gbogbo ẹ̀ ti ń dùn yùn gbangba á hmm. wà á kérú èkì a kò ránṣẹ́ sí wọn nílùú jàkà. nílùú jàkà. Hmm, a fi wọn ṣe a fi wọn ṣe dẹ̀ẹ̀dẹ̀ ẹlẹ́yà yégede ó tán àbí ó tán. wọn á mọ̀ pé ọmọ kọ níwá àgbẹ̀ṣọ́ máa lọ àdúdé wa. àmọ́ ọmọ tó wà ń bẹ̀ hmm. tó bá ti ń lọ níwájú báyìí tó bá wẹ̀ yẹn mi kìíní lọ́ọ́ máa bá. ọmọ mo mọ mo mọ ọmọ ah, bó bá dìgbà míì náà wọn taari ẹ̀yin náà síwájú èmi ò mọ bọ lẹ́yìn. ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣó mọ̀ pé ó yẹ ọ̀tún ó ju àṣepa lọ láàrin ìlú. ee òdodo ni ṣùgbọ́n bó bá ṣe pé a fẹ́ pín owó a lè pín dọ́gbandọ́gba. ẹ ṣó mọ̀ pé ìdílé tèmi ti wá <laughs> ojúlé bàbá ti ń lọ. Ah, iná bàbá yìí ṣe dúró yá ṣe pa. ká lọ máa múra lẹ. ẹ dákẹ́ o má gbọ́ pẹ́kẹ́ ikú ni o ẹ ti gbọ́. bàbá kò ní ọ̀nà. ẹ ṣe ojú bá wà nígbà bá jẹ́ òtún òní o bá bọ̀ kẹ́kọ̀ọ́ lẹ́nu ní kílẹ̀ bá ti oh, Thank you.

ìwọ ìwọ tẹ̀lé mi. ikú bẹ́ẹ̀ pa yín ni. ẹ̀sìn bá lára kí n tiẹ̀ fi bọ́ tún kọ lórí kalẹ̀ síbí. kí n má gbọ́ pẹ́kẹ́ mọ́. jẹ́ kí n rí kábíyèsí. ẹ mo gbé mo dárùn mo kú mo gbé mo dárùn. yé ẹ pa ẹ pa táàrò pa ti jàjà lọ àrùgbé táàrò kó gbó nǹkan ti lọ. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. sí àjọ lórí gbogbo èèyàn ló tún ti kú káàkiri ìlú báyìí wàhálà dé wàhálà dé wàhálà dé nǹkan dé mi ò mọ mi kábíyèsí ẹ bẹ́ẹ̀ ah, kábíyèsí ẹ bẹ́ẹ̀ ni wàhálà ti kábíyèsí ti kọ́ kábíyèsí ẹ bẹ́ẹ̀ kọ́ ti kábíyèsí ẹ kábíyèsí ẹ bẹ́ẹ̀ ni olórí ẹ bẹ́ẹ̀ sì lọ. bóde ya ya ya ya ya. níbo láíláí ọlọ́run ò ní jẹ́ ìrìn àjò bíi ti bò ológun náà kan ṣoṣo ni mí tí ò gbọdọ̀ ṣeré létí omi ọ̀kan ṣoṣo tí mò ń wò lójú ló kojú kó dìgbà fún mi ọmọ tèmi orí ibì kan. Ah. Eh, eh, ìyá wa ẹ dákun ẹ dákun ẹjọ́ tẹ̀lé wa lọ ẹ wo ìyá wa awọ ọlá ìlú iná rè ẹ àwa la ládé orí fún gbogbo ẹ̀yin opó òlu yìí tá a bá wá ti torí pa àjọmọdé tá a káwọ́ gbéra tá a ti torí pa jẹ́mọ̀jì sí ta ní àtóyàkọ̀ ìyá wa ibi tá a jókòó sí náà lógún ó ti wá fi wá la yín lójú ẹ dákun ẹ dákun. pé ìyá mi ìtàn burúkú tó ti wà lórí ìlú ìlàtọjọ tó ti pẹ́ tí jàtá òfin ọparun àwa ti ṣe tán ẹja tó tàn yìí kọ báyọ̀ lè máa wí ń pa wa. ẹ dákun báyé bá fẹ́ wí táyé bá fẹ́ fọ̀ ṣé lásìkò tí ìlú ọ̀rọ̀ gbọ̀ yìí ló yẹ kẹ́ ẹ máa múra ti rìnrìn àjò ẹ Emi, ò ní káyọ̀ ọmọ lọ́tẹ̀ bá fẹ́ lọ́n ti o àmọ́ eléyìí ọmọ mi kò rebi kan. ìyá wa ẹ dákun ẹ yọ̀ǹda rẹ̀ ṣé bí ọ̀rẹ́ wa bí ò ṣe pé méjì ní owó yín bẹ́ẹ̀ náà ni àwa náà ni àní níwájú a sì ní ní ẹ̀yìn ní ọ̀dọ̀ àwọn tó bí wa ẹ dákun ẹ yọ̀ǹda rẹ. ẹ wo ìyàwó ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ wo ìyàwó ẹ dákun ìyàwó ẹ dákun ìyàwó ẹ dákun ìyàwó àdúrà ni ẹ ṣe fún wa ìyàwó àdúrà ni ẹ ṣe ìyàwó àdúrà ni ẹ ṣe. káwọn ọ̀dọ́ ẹ máa dákun ẹ ẹ dákun mọ̀mọ́ sí nǹkan ta ni mo sọ fún wa ẹ ọ̀dà ẹ̀yin ẹ kárí ẹ̀yin ọmọ yìí ẹ lè sí ogun jíjà. bẹ́ẹ̀ ni àmọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣèrántí pé ogun ò rí bí iyán o ogun ò rí bí ọkà o ogun ò sì dàbí kásùn lẹ́ẹ̀dẹ̀ ká máa han arun pẹ̀lú ayé ẹni o ogun tó burú débi pé ọmọ ọ̀yá méjì wọ́n kọjú ìjà dára wọn ẹ dákun kí lè rò débi pé ẹ fẹ́ kọ́ sí ogun. bàbá kò sí nǹkan méjì tá a rò débẹ̀ ju pé a fẹ́ dojú ogun kọ gbogbo àwọn tí ń fínà ogun mọ́ wa a fẹ́ gba àwọn òbí wa lẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ wọ́n dopọ̀ ọ̀sán gangan. bẹ́ẹ̀ni ṣé bẹyìn àgbà náà lẹni ẹni tí wọ́n bú bàbá rẹ̀ tí wọ́n sì bú ìyá rẹ̀ pẹ̀lú tó lọ́jọ́ kú òun ò tí ì pé ẹ ló ti pé ṣe ló dọ́gbọ́n sí. ó dọ́gbọ́n sí ni. ẹ káre láyé bẹ́ẹ̀ lakíkanjú ọmọ ṣe ń ṣe ẹ wò ó ṣé ẹ ti tẹra yín nú dáadáa torí pé èèyàn gbọ́dọ̀ kẹsẹ̀ bọ́dọ̀ kó tún máa pariwo òtútù o. bẹ́ẹ̀ ni bàbá kò sí pátún padà sẹ́yìn mọ́ lórí ọ̀rọ̀ yìí torí má foko mi dààlà ọjọ́ kan lèèyàn kọ. bẹ́ẹ̀ni ẹ káre wọn kọ́ yín lógun jíjà wọn kọ́ yín bá ṣe jagun wọn kọ́ yín ní dídá ọwọ́ wọn kọ́ yín ní títẹ odù èmi mọ sọ bẹ́ẹ̀ ni ajá gadi gadi ajá gadi apá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo ẹ jagun ẹ kẹrù ẹ kẹrù ẹ fọkàn ara yín balẹ̀ wọn kọ́ yín lógun ẹ wọn kọ́ yín lógun ẹ fọkàn balẹ̀ tó èso láàdó ògiri òkò ajangadi jadi ajagadi gadi fẹ sàkpara èrè lọ àkàmọ wọn bàbá kádìgírí bàbá sùn kíkiri bàbá rọ mọmọ ọ̀rọ̀ kankun ọlọkọ ẹ̀yin ọmọlọ́rọ̀ ìka ọmẹsì ọyanu àwọlẹ olùpọnà àjàkáyé ẹ̀yin ah! márààrún jagunjagun òde ayé ẹ̀yin márààrún jagunjagun òde ọ̀run mo pè yín lónìí kẹ́ wá jẹ́ mi níhò tèmi o oníjẹ́ tá a bá pé egúnlé egún jẹ́ ọjọ́ tá a bá porò báyìí ń lòrò ó gbọ̀nà kàndínmọ́lá o kàrẹ́ kíndìnrín awolẹ̀ tá a bá tí a la òrìṣà wò di ẹ̀rù ìṣẹ̀ṣẹ̀ ẹ̀rù ìṣẹ̀ṣẹ̀ awé lébolo ẹ̀wọ́ ẹ̀yàn wọ̀nyí wọ́n ní díẹ̀ díẹ̀ ńlá díẹ̀ díẹ̀ ìpele kẹta náà mo fẹ́ ṣe fún yìí wo ẹ wò ó gbóná ó horu torí pé wọ́n ní àṣà tí ń jẹ fúlù igbó ọdẹ kì í pa àwòdì tí ń jẹ fúlù ọ̀dàn ọdẹ kì í pa ikú kì í pa kùkùté ikú kì í pẹ̀tà lójú rẹ̀ ikú kíkan nípa yín àṣẹ ẹ mọ sọ bẹ́ẹ̀ fún yín ọ̀yá ìgbà

ajibeka ló kọ́tà pé wéwé. ajibeka ló kọ́tà pé wéwé. adalugiri ló kọ́tà pé wégede. adalugiri ló kọ́tà pé wégede. ẹ̀fún òun èdè ló kọ́tà pé adagunmá làkó. ẹ̀fún òun èdè ló kọ́tà pé adagunmá làkó. adagunmá làkó lórúkọ tá ń pè wá àṣẹ. adagunmá làkó lórúkọ tá ń pè wá àṣẹ. akẹ́kẹ́ abìjàgbà. akẹ́kẹ́ abìjàgbà. òun ló dífá fún ọ lọ́wọ́ lọ́wọ́. òun ló dífá fún ọ lọ́wọ́ lọ́wọ́. tí sọmọnú bíbí àgbọ̀mẹ̀rẹ̀gún. tí sọmọnú bíbí àgbọ̀mẹ̀rẹ̀gún ẹ ti dẹni ọ̀wọ̀ látòní lọ. àṣẹ. ẹ ti dẹni ọ̀wọ̀ látòní lọ. àṣẹ. nítorí pé àṣàdànù àṣàdànù báyìí lọmọdé ṣàkúta. àṣẹ. ẹ ikú ò ní payé o. àṣẹ. ikú kì í pẹta lójú rẹ. àṣẹ. ikú kì í pa kùkùté. àṣẹ. ẹ pẹ mọpẹ ti ń pẹ láyé. àṣẹ. oṣù olé ní bá ń porí yín níbi ẹnu ọ̀sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ fún wọn. àṣẹ àjẹ́ ilé ní bá ń porí yín níbi ẹnu ọ̀sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ fún wọn. àṣẹ. Hmm, bẹ́ẹ̀ mo sọ fún mi ẹ gbé mi ẹ gbé mi ẹ gbé mi ẹ rí ẹ wọ́n ní jó téèyàn bá jó lóde tí ó yẹ ilé lẹ́yìn ó ti kọ́kọ́ jowó kẹ́nìkan bọ́bẹ̀. ìwọ bọ́bẹ̀ bọ́bẹ̀ bọ́bẹ̀ bọ́bẹ̀ wọ́n kò ń bẹ́ẹ̀ ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn. ẹ fara balẹ̀ o. ọ̀yà kálí mi bọ́ bẹ́ẹ̀ kálí mi bọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí mi bọ́ bẹ́ẹ̀. ìwọ ìwọ wà wọ. ẹ bọ́ bẹ́ẹ̀. ẹ má jẹ ẹrí kálí kò bọ́ bẹ́ẹ̀. mọ mọ sira rẹ léṣe mọ mọ sira rẹ léṣe. yóò dìde ó ti kú o. mo dáhùn ó ti kú o. ó ti kú ó ti kú. bàbá ọlọ́run ti kú. ó dàbí ẹni pé léyìí àwọn orogún ìyá rẹ̀ tẹ̀lé wa láti sùn. èyí tó bọ́gun lẹ́nu ẹ wo ẹ̀jẹ̀ ẹ̀ ẹ̀jẹ̀ tó gbọ́n ọ̀gẹ̀ mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn lọ́mọ́mọ́ ilé wọn mo dáràn mo ti gbọ́ kọ́ fún mo dáràn mo gbọ́ kọ́ fún mo dáràn mo ti dáràn èmi mo lọ mọ́ ọmọkùnrin ní ọmọ mo fẹ́ wí so. òun èyí ti bá òkun lọ nù ẹyin tó kù ọ̀yá ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ìyún ti lọ́dọ̀ kẹ́lómi ọba bẹ́ẹ̀ ká níbo. Ah, ẹ wo ẹ mọ jàsí bẹ́ẹ̀ mọ. olórí wa. tẹbi wọn sọ fún yín pé yẹn wọdọ kó tún máa pariwo òtútù. Ah, ẹ ń bá sọ pé wọn ò nígbàgbọ́ pé kí ní ìṣiṣẹ́ orí ẹ ti dàrú àwa ti nígbàgbọ́ a nígbàgbọ́ ẹ mú tún yẹ̀wò mọ ẹ mú yẹ̀wò mọ wà á bọ wà wọ. Ah, sori ẹjọ́ ló ń bọ̀ ẹ ẹgbẹ́ lórí ibú yín sọ ẹ wo amọ̀ ti gbà yín bọ̀. ẹ má sojo oògùn òṣìṣẹ́ lára yín ò ní. bàbá bí má sojo yín bí dá ó tóbi ìbò. mo kọ́ àwọn bọ́ọ̀bẹ̀. wọ́n ní bọ́ọ̀bẹ̀. odò òkè ètò àsìkò tuntun báyìí tá a fẹ́ wá bọ ẹ o omi tá a fẹ́ fi bọ yẹn lọ́la ni mo wá bù yìí o kí lè wá orójú kọ́dọ̀ ìwà ó ráyè kábọ̀ oyún ilé bí wẹ́rẹ́ kágbó tán wà lábòsùn. rọra o rọra o ìyálóde rọra o ìyálóde rọra rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ìwáṣẹ̀ ayé ọgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayé tura ogun gbọ̀tún rògbòdìyàn ló sì. kábíyèsí wọn ò máa mú léré rárá ìjàká mà ti ṣetán láti kógun jà wá lẹ́rìn. ogun ìjàká nílùú ẹ̀rìn Ah! kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àbí kábíyèsí. lórí ah. ah. o sì wí bẹ́ẹ̀ ló sì sọ àmọ́ ìjàká ò gbọ́dọ̀ kógun wọ ẹ̀rìn èèwọ̀ ni. èèwọ̀ ni. èèwọ̀ orí ẹni tó dán oúnjẹ òní ìwo rẹ̀ lọ ni àfòmọ́ tó dán wò ó dokunlẹ̀ ni ẹ wo ẹ̀mí ọba adégoróyè ń ọ̀fọ́ bí gbá. Hmm, kàbíyèsí o. bẹ́ẹ̀ ni wọ́n labí àwọ̀. kàbíyèsí o. ṣé rí gbogbo ohun tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó. ọmọba. adékúnlé lẹ yóò dáa fún ọ ara rẹ ó lẹ ọmọ múra ṣe bọlọ́dà. ẹ mo rò pé kí n fi ọlá ah. mo fẹ́ fojú bóde. <laughs> bẹ́ẹ̀ lọmọ bá ṣe. ọmọládé ṣe báwo. àmọ́ adékúnlé. mọ̀pẹ́ o tó padà sáàfin o torí pé àjànàkú kan kì í rìndé ọ̀sán ẹni àbí ọgbọ́n tí wọ́n wí. mọ̀pẹ́ o. ẹ̀yin ẹ̀yin olóye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí yà ń bá lọ ta ló tún ní nǹkan sọ sí ìtọ́wà lẹ́yìn. kò sí bẹ́ẹ̀ ni pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbin gbogbo wa la mọ̀ pé omi lẹ̀rín fi ń ṣọlá ọjà nìrẹ̀lẹ̀ fi ń ṣògo tiwọn nílùú ìjàká wa yìí ogun níṣẹ́ wa ológun ni mí ológun sì nìran bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ mo rán ọ lọ kọ́ṣẹ́ ogun kó o bá a lè di wèrèpè tí ò níbì kan àgbámú ìdí nù ó wá rógun wá fẹ́ ságun rárá o ó di dandan kó o lọ sógun èyí ó sì dá mi lójú pé ó jagun yìí lájàṣẹ́gun ó sì já lájàṣẹ́tẹ̀. kábíyèsí hmm? tí wọ́n bá ní ọmọ ojo ni mí ó yẹ kẹ́ ẹ ní rárá tí wọ́n bá ní mo bẹ̀rù ìjà ó yẹ kẹ́ ẹ ní àmọ́ lásìkò yìí. àmọ́ farabalẹ̀ akíkanjú ni mí. Mm -mm akíkanjú nìran mi ìlọ́kọ́ ni mí ọmọ àrélù ọmọ amúdàlẹ́ kókó bí ogun ó di dandan kó o jagun yìí. kábíyèsí. bójú ò bá rọ ọ èrè ò tún gbọ́dọ̀ ṣẹ mọ́. ìjọwọ́ ìyá pinsẹ́ o. ẹyẹ kò ní ìrẹ̀lẹ̀. láàbọ̀ láàbọ̀ láwọ̀ àpò òkúta. ẹyẹ kò ní ìrẹ̀lẹ̀. láàbọ̀ láàbọ̀ àpò òkúta. ẹyẹ kò ní ìrẹ̀lẹ̀. láàbọ̀ àbí àbò òkúta. akíkanjú là wà. ọmọ òjò ní ìṣòjòjò. bẹ́ẹ̀ni. ọlọ́jòjò ní gbọ́fà lẹ́yìn. nígbà tí àwọn olùdí ń lọ́ta. yóò dáa fún yín. ẹ̀wọ̀n inú mi sì ń nù inú mi ń nù bí mo ti ń rí gbogbo apá àti wà lákọ̀. ẹ wo ẹ mọ̀ ṣojo kò sí bẹ̀rù lọ́wọ́ wa o bẹ́ẹ̀ ni mo wí fún yín mọ́lá òye ló wá bá mi ló bá kó ọ̀rọ̀ kan ló ṣàlàyé fún mi nígbà tó wá sọ mo wá rí pé n tó lè ṣe gbogbo wa láǹfààní ni ìdínú tí mo fi mu wá mọ́lọ́yè ẹnu rẹ̀ náà ni ó bá ń wí fún wọn. akọni ìrẹ̀lẹ̀. akọni ìrẹ̀lẹ̀. akọni ìrẹ̀lẹ̀. wọ́n ní bògùn ẹni bá dáni lójú. àbí bẹ́ẹ̀ ni. sẹ́ni nígbà tí mo túlé tí mo rí àjogúnbá àwọn bàbá mi mo wá rí i pé oògùn tí mo rí yìí kì í ṣèmi nìkan ló yẹ kí n jàǹfààní rẹ̀. Hmm. Hmm. nígbà tí gbogbo wa sì ti pa mọ̀pọ̀ tá a sọ wípé a fẹ́ kọ ogun àwọn ìjàká. bẹ́ẹ̀ni hmm. ni mo ṣe gbé kinní ọ̀hún wá. ṣé ẹ rí bí mo ṣe wà yìí bí wọ́n bá kó godé tí bá ti ń bẹ lọ́wọ́ mi iwájú ní ìfimọ̀ kún ọ lọ́ta. ṣé ẹ rí bí bá ń bẹ lọ́ọ̀ mi báyìí mm-hmm. bàbá kogo wá látẹ̀yìn mm-hmm. bàrá àdí mi níwọ̀n ìmọ̀ ọ̀rọ̀ bí bá yẹ wọ́n tó mi báyìí mm-hmm. ọ̀tá àwọn olórí ibú mọ yẹn dànù. Ah, ah, ẹkùn bó sì sọ wọ́n àlàáfíà mi mo bá yán ayé àwọn ìjàka ayé wọn bàjẹ́. Ah, tí wọ́n ta ó ti tó. Mm. tí a rí bí mo ṣe wà yìí òdìdẹ ni mí o kí náà ń tawọ́ tasẹ̀ nù mí bí ọmọ tuntun mm. kí gbogbo wọ́n lè mọ̀ pé kì í wá sí i rárá mm. pé wọn ò mú kí náà léré ẹ jẹ́ ká ń rọ àgbà àbọ̀ mẹ́wàá sí i láàrin kọ́lù òye àwọn àwọn ògbé kì sọyìn sọyìn sọyìn sọyìn sọyìn jọ lọ ẹyọ kan náà. ó dé jẹun fún kinní òkè mi fara tì nǹkan jọrọ wa ń bọ kò lè ṣiṣẹ́. mo mọ àtọwọ ọmọ parọ ni. olórí ọ̀dọ́ ìwọ kọ́kọ́ sáàmù dání. ejò jẹbi mẹ́ta. Olóyè! Olóyè! Olóyè! Olóyè! Olóyè! Kò mímọ̀! Ó ti kú ọ. Mọ́lọ́yè! Mọ́lọ́yè! Mọ́lọ́yè ti kú. Ó ti kú. Ká tiẹ̀ sọ pé n tó ń mú wa ò ṣiṣẹ́. Ṣé gbogbo tí bàbá ló fún wa náà ò tún ṣiṣẹ́ yìí? Àdúrà! Mọ́lọ́yè! Mọ́lọ́yè! mọ́lá òye mọ́lá òye. èèwọ̀ ẹ̀fún bẹ́ẹ̀dì ìbọn lọ kíni. bàbá ìbọn sọ mọ́lá òye dẹni ilẹ̀ ni o. Ṣàngó ah! olú ọrọgbó báwo lè ṣe ṣe ọ̀nà wọn lọ́gbẹ́ gbà tẹ́lẹ̀ ń gbẹ́dẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ń tó fún mọ́lá òye níwọ̀n jẹ. bàbá inú awo ògbèjì àfọkàn àfinú méjì bara wa lò kó tó di pa láàfẹ́ jìjàngbara bẹ́ẹ̀ ni a sì fi tọ̀tẹ̀ ṣe ká tó sọ pé a fẹ́ di òyígíyigì ọta omi bàbá jíbẹ́ yìí lẹ sọ fún wa wípé ọta kì kú ọta kì rùn kòkòkò lára ọta le kí ló wá dé bàbá kí ló dé tí mọ́lá òye tá a ìyá fi bí tó fi sọ́dẹ̀ nílẹ̀ bàbá kí ló dé èèyàn ah! kọ́ ni tẹ bá ní ẹ̀fẹ̀ kérílé tẹ́lẹ̀ ẹ̀fọ̀dàlẹ́mọ̀rò a jẹ́ pé ìràwọ̀ òwúrọ̀ ń lọ̀rọ̀ sí bẹ́ẹ̀lẹ̀ yìí o ó tó wọn àpé òfin ọmọ mariwo ṣe é ṣe tán láti tẹ̀síwájú àbẹ́ ẹ̀ ṣe tán bàbá a ò ṣetán àti tẹ̀síwájú nínú ìrìnàjò yìí. ẹ wo àwọn ò ṣe mọ́ ẹ mọ́ pa wá tán alùpàtà kan ìdarin a ṣe mọ́ kí n tó gbèsè. ẹ ló ká wọ àkàrà yìí mọ́. ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀yin ọmọ aláwọ̀ ẹgbẹ́ ìkárẹ̀sì ọ̀yẹ́ ní ọ̀rọ̀ wọlé sẹ́gbọ̀n kọ́ àbà. kábíyèsí. Hmm, yálò dé èèyàn ò ní nẹ́ni nímọ̀sán kó má ìpọ́n ajá ò ní nẹ́ni lẹ́yìn kó má pọ̀ bọ̀ kábíyèsí àwa ni wọ́n gbọ́kànlé. bẹ́ẹ̀ ni kábíyèsí balógun wọn ní ká ti àwọn lẹ́yìn káwọn lè borí ogun ìjàká. ogun ìjàká. ẹ kábíyèsí ah, ìjàká ò jẹ́rè lè ó gbádùn bí wọ́n ti ń mú wọn lẹ́rú ni wọ́n ń kó wọn nílé oko. ẹ ẹ̀yin olóye ńgbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ kí lè sì tẹ̀yìn fún wọn. a ní wọn fọkàn balẹ̀ bí ṣe wọn ó jí jíjẹ àbí. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni. olóye. kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o. èé ṣe kí ló dé tẹ̀ ń ṣe bí ẹ̀ ń tọrọ òye tẹ̀ ń ṣe bí ẹ̀ ń tí ò mọ̀ tán ẹ̀yin ò mọ̀ pé a kọ pé Ògúnmọ́lá ò gbọ́dọ̀ kọ́ ti Jàyè hmm. kókó jábélé kálukú ní í ṣe tiẹ̀ ẹ tiẹ̀ máa gbọ́ ó ṣe wá jẹ́ pé ńgbà tí ogun fẹ́ kó wọn ni wọ́n rántí tíá. ẹ wò ó èmi ọba adégoro yóò lókun kankan jà n ò ní ogun kankan jà n ò lẹ́nìkan kí n lọ. a ní kó gbé òun lọ sódò lọ àtàrí àjànà kò ń ṣẹ̀rọ ọmọdé. kò bá ti mú ṣe atọ́kùn òòṣà ọlọ́yà ńlá ó léwu pọ̀ èèyàn kì í lọ́kọ́ ní kó tún máa fọwọ́ kó mi káàkiri. ojú ọtí iná jó nílé ọlọ́yà ńlá tí ìdí jàǹdà gbòòlù agomọtẹ nìkan tó jókòó sí fún lóṣẹ. ṣé okun ìran ló ń jà ẹni àgbogbo ìdílé méjèèjì kí ló kan ogun pẹ̀lú pé èèyàn pàdé olólùfẹ́ èèyàn pàdé ẹni tọ́lọ́run ti yàn mọ́ mi ajú sí i ó pàdé èèyàn nínú igbó ẹni tí ò wà friendly ta kí tó ń tó ń yín mú sókè sí wa olóhùn olólùfẹ́ ẹ̀. ó lè má wà friendly sí wọgbà tó wá wà friendly sí mi nǹkan. ìjọ nínú ìfẹ́ ìsìn àná ó ti ju olórí mi lọ sórí mo yín ń bọ̀ báyìí gan ó kù díẹ̀ kí n láti ẹ̀ lórí gbogbo òní kúrò tí mo rìn. nígbà tó bá kọ̀ tó dákẹ́ ẹkún nígbà wo fẹ́ mọ ọkọ̀ tó kàn tá ó tẹ̀lé tì. ẹ kàn ń sọ pé àwọn compensate mi I was so surprised. má sọ fún mi pé nǹkan tí mò ń rò ni nǹkan tí ó ṣẹlẹ̀. nǹkan tí ti ṣẹlẹ̀. oh my god. ẹni tó bá ti ṣetán láti bá ẹ̀bọra jẹun lóríta kó dọ́rùn rẹ̀. ẹ wá àwọn oníhùn ẹ̀dá kò tóbi lóòótọ́ àmọ́ káàánú rẹ̀ ṣé ó ṣe yọmí tó fún mi látítìdú ẹ̀. ẹ ṣe ṣe ká parí kí ló dé máa ń tèkì gbogbo nǹkan serious báyìí. àwọn pọ̀ ìsinmi àkóbá yẹn máa tẹ́. ẹ ṣe jẹ́ kó tàn bàbá ọlọ́jẹ̀ lọ kí ni tèmi bẹ̀. bẹ́ẹ̀ ò bá kọ òkè lójú kọlẹ̀ torí lè kà gbé sí. ṣe yìí iwájú ọ̀nà ọbẹ̀ gangan tẹ́ bá ti tọ̀nà ẹ lọ ẹ lè rìn ṣẹ́jú méjì mẹ́ta ẹ máa débi tó pàdé mi lọ́nà. Yeah, yeah, yeah, yeah. fẹ́ǹsì nígbà tó. wọ́n ti ní ṣígbó ọ̀dàlẹ̀ fún nọ́sẹ̀sàrò onínúure nìkan ló tó sunú agogo dẹ́kun fẹ̀yìn sí amúlẹ̀kẹ̀. ṣé ọlọ́pàá máa wá síbi ẹ má sọ pé òun máa padà wá síbi wá pa hmm. àwọn gáàsì ìbúrú mọ̀ ọ́. fàtà orí ló yọ wá sà. káyọ̀dé láti fọ́sọ́lẹ̀ with immediate effect kíkẹ́ yìí tí mo ń gba lára mi. tí kì í ṣe pé owó ẹ̀jẹ̀ là ń lọ. òkè àwọn akẹ́gùn ilé mi ń lọ àdùnnú mọ̀ mi ohun tí Ayọ̀délé DPO ló fi ń báwọn èèyàn ẹ bá mi gbé wá. wọn ò bí ẹ dá àwọn amúmi bàbá wa wù ẹ́ ó ṣọ̀gbọ̀n. Olúwa ní lè ṣe ìsinmi ìgbìmọ̀ kẹ́kọ̀ọ́ nìyẹn. jókòó síbi for how many hours. bá a ṣe é ṣe nìyẹn very useless very useless bank. Don't come here to kill anyone! ewu bá wọnú di mí torí pé ẹrù jẹ. kábíyèsí kábíyèsí kí ló dé tí àwọn ìrẹ̀lẹ́tọ̀ yẹn wá kẹ́ wọn lọ́wọ́ tẹ́kọ̀ọ́ tẹ́ wọn lọ́wọ́ ṣé bí gbàmígbàmí lèèyàn máa ń gbà kí wàá ló dé tí ìrẹ̀lẹ̀ tọ ẹ̀rìn wá tá a kọ̀ tá a fẹ́ gbà wọ́n. Hmm, Adékúnlé ìrírí àgbà ní ṣàtọ́kùn fún kìlọ̀ nígbà tí n bá kó àwọn ọmọ ogun jáde torí pé mo fẹ́ gbèjà ẹnìkan ẹ tí omi bá ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu táwọn ọmọ táwọn ọmọ tí mo pàdánù àwọn èèyàn ẹ dákun irú àbọ̀ wo ni mo fẹ́ jẹ́ fún àwọn bàbá bàbá mi tí wọ́n ti lọ tèmi náà bá rìn ilé ogbó. èmi ọ̀lẹ́ nìkan kan gbèjà o. kábíyèsí kábíyèsí tá a bá torí iṣu jẹ́pọ̀ ẹ jẹ́ ká ti torí àwọn ọ̀dọ́ ìrẹ̀lẹ̀ epo wọn ká ti torí ẹ̀jẹ̀ ṣo àbí kí tiẹ̀ ló dé tí ẹ̀yin àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ẹ̀ lè pera yín kẹ́ ẹ forí korí kẹ́ ẹ yanjú aáwọ̀ tó wà láàrin yín kàlàáfíà lè dé. àbọ̀wọ̀ èmi ò lẹ́nì kankan pé bá a ṣe àpérò kankan kóńkó jábílẹ̀ kálukú ní í ṣe tiẹ̀ n tó bá wu kálukú kó mọ̀ ọ́n ṣe láàyè tiẹ̀ kó wọ́n ṣáà ti mọ̀ kọjá àyè ara wọn dọ́dọ̀ mi èmi ò ní ká náà gún ọmọ sùn rárá o kó ṣáà kìyà mi kí kálukú mọ̀ ṣe tiẹ̀ àmọ́ èyíkéyìí nínú wọn tó bá kọjá àyè ara rẹ̀ dọ́dọ̀ mi. wọ́n mọ̀ pé iyọ̀ ń bẹnu ẹ̀tù. ẹ̀tù ẹ̀tù iyọ̀ ń bẹ́ẹ̀ ogun. ogun. afilayi. ogun. afiku. lẹ́ ń dunú sí wa. ṣé nǹkan rí wa ni. nǹkan ni kí lèèyàn fi sọ ọkùnrin. ọmọkùnrin pé síbẹ̀ ó fojú ìfẹ́ wò mí látọ̀ọ̀kan èmi náà dá padà ṣé ti eyín ẹ̀ ní ká sọ ni tàbí ojú tó fi ń wò mí. ó ti ń bá mi sọ̀rọ̀ lára mi ṣẹ́gìrì. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ adániwálé èṣù bí èèyàn èèyàn bí èṣù kó má yà wá. àtúnkẹ́ sórí elédùà tó jírí ẹwà fákòkò tí ẹ mọ̀ yẹn àdániwáyé tó fi nìní jọba ẹwà láàrin ejò mọ̀ mọ́ ohun tó ń ṣe. Hmm ò bá wá rí mi tí mò ń dá bí ẹdùn tí mò ń rọ̀ bí òwe tí gbogbo omidan tí ń bẹ nílùú wa ń pariwo pé ọmọ ah, ah, ọkùnrin wo ló dáa tán báyìí <laughs> wo ìlédùà ò ṣe nítorí èèyàn kankan torí ti àtúkẹ́ náà ni. èmi náà kúkú mọ̀ bẹ́ẹ̀. mọ̀ wípé torí eyín Elédùmarè fi dá ẹnu yìí hmm. nítorí ẹrú Elédùmarè fi dọ́mọ ọba torí èmi àtọkẹ́ Elédùmarè fi ṣẹ̀dá rẹ̀ <laughs> ọkàn mi jáde ní ọba lọ. níwò yìí. bẹ́ẹ̀ni má sọ nǹkan kan mọ́ ohun tí mo fẹ́ ní òun. mo fẹ́ kí gbogbo ìlú mọ̀ pé èmi ni mo ní ọ. tókẹ́ ọ̀dà ló wá yẹ pé bó ti fẹ́ nu bẹ́ẹ̀ náà ló ṣe. kò sí ọkọ mi. a kú ọjà o elédùà ó kún wa lérè ní àmì àmì àti ẹ̀yọ́ máa lè lówó rẹ̀ kó dé ẹ̀yìn bí ìrìn ìgbà. ó yà ìtàlẹ́ bọ́sẹ̀ yá gbàgbà kí ìtàlẹ́ bọ́sẹ̀ yá gbàgbà.

padà mo ti gbọ́ ó jẹrẹ ni. ìṣeré ó jẹrẹ o ẹ máa fọ ẹ bá sọ ọ́ kí ọdún lójú yìí ó ti ṣeré. Bàbá wa ní ọdún èké, ọgbà ọgbà bí bá jìnnà tó ti fọ́ òun lẹ́bàá. Ó jẹrẹ ni, ó yẹ kó ti fẹ́rẹ́ wọ̀. Bàbá sẹ́yìn ẹ̀ kú dánwó, ká dánwó yín. Kí ni ẹ̀ sọ̀rọ̀? Olùwàgbé, ẹ bá gbé ká dáa fún yín bẹ́ẹ̀ bá dún pẹ́kẹ́. ayé olórí ibú ayé yín. bí bẹ́ẹ̀. àdìjọ́ wọ̀ lọ́tẹ̀ yín adókè. ẹdẹ rọmọlá. balógun. mi rò pé a ti sinmi tó báyìí yá tètè tá múra ká mọ lọ ọ̀nà wa sì jì díẹ̀. balógun mo ń ro nǹkan kan ni o. ṣé àwọ̀. ṣé ẹ mọ̀ wípé ibi tá a bá bá lọ kò yẹ ká bá ibẹ̀ padà ẹ wá mọ nǹkan tí mo fẹ́ ká ṣe tí èyí bá kó àwọn ọmọ ogun díẹ̀ àti ẹrù kẹ́ ẹ gba apá bíi lọ kí èmi náà wá kó àwọn ẹrú àti àwọn ọmọ ogun díẹ̀ kí n gba apá kejì lọ. nítorí kí lèyàn. ẹ bí wọ́n ṣe kọ́ èmi níbi tí mo ti lọ kọ́ṣẹ́ ogun ni. ọ̀dà kò ní láì fi <laughs> roṣọmọdì ròdìmáṣọ kíndìí ó ṣàmà ti gbófo àti kóró àti kọ̀rọ̀ kásá ti délé ọ̀yà kò sóhun tó burú mẹ́. ìbà lójú ogun o ṣeun mo dúpẹ́ nítorí wọ́n pé iná ni yìí ọdẹ ẹ̀jẹ̀ ni yìí oògùn kárógun kámọ́sá ni yìí ọkùnrin gbogbo wa la mọ̀ wípé orí àdó ló bá dòyan ṣẹ́ ńlá hmm. akèrègbè bàbá tó bi omi náà ń pọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. àti kẹrù àti ọmọ ogun ṣẹ́gi sọ́run àtàmúra bíi ahéré ẹ wí fún alárúgbó kó parúgbó ẹ máa ṣòro lọ́la ọmọ oṣù ta gbọǹkan ìrókò ta gbòǹgbò lẹ́yọ̀ lápò bùrú ọ̀fẹ́ ẹ káre ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ mórí mi wú inú mi dùn ẹ ti jagun àṣẹ tẹ. ẹ ẹ ẹ àmọ́ balógun pé àtẹrú àtẹrù tó kù òun kó wọn bọ̀ àwọn dà kábíyèsí ṣé bẹ́ẹ̀ ti rẹ́rù. ibà <laughs> ah, ah, lójú ogun ṣe kẹ́rù dé bíbà. Eh, bẹ́ẹ̀ ni ẹrù ń bẹnu àgbàlá bíbà àmọ́ ah, tẹrútẹrù náà la fi jíyìn ogun. bẹ́ẹ̀ ni eh, àwọn ẹrú tó kù dà. èmi ti dá gbogbo ẹrú sílẹ̀ mo ti san wọ́n dọmọ. kí ló dé torí kí ni àbáwádà lógo fẹ́ lógo fẹ́ o. ó jẹrẹ ni. kì í ṣeré. kì í ṣeré. ẹ gbà mí. tá a bá jẹun tá a jẹ gbá nígbà tá a bá jẹ ọ̀rẹ́ tá a jẹ pẹ́ tá a wá jẹ̀gbín tá a jẹ karahun tó bá dín àmọ́jú kí la fẹ́ fi fọ́nrín mu. tá a bá wá pa wọ́n tó tìrantìran àwọn owó la wá fẹ́ lọ kóògùn jà tó bá di ọdún tó ń bọ̀. ẹ gbà mí ẹ gbà mí. lógun ọ̀fẹ́ o. lógun ọ̀fẹ́ o. kàbíyèsí. kàbíyèsí o. ó dá ẹrú sílẹ̀. kàbíyèsí o. bàbá mi ọ̀nì wàràkà tí ń kọ ọdẹ lóminú ọmọ arógun kó ìlú ògbórí ẹṣin mẹ́sẹ̀ẹ̀ta obìnrin lórí gọ̀gọ̀gọ̀ ọba ńlá tí fọba jẹ. adérọ̀mọ́lá ọmọọba gbogbo bó ti ń kì mí ni mò ń gbọ́ etí mi ò di jókòó. ẹ ṣeun bàbá mi. àmọ́ ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni wípé ibo ni oríkì tó ń kì mí ìfẹ́ já sí. Si níbo níbi tó ń lọ gangan. bàbá mi mo ní kí n wá tọrọ àforíjì fún ìwà àfojúdi tí mo wù sí yín sẹ́yìn ni. ọmọ ọba ọmọ ọba tí ń fọlá ó rí abiyamọ ṣọwọ́ kòtò bọ́mọ wílé mi kí n mọ wá bínú sí ọ inú tá a fẹ́ fi bímọ ni ká tún mọ́ wa fi bínú sọ́mọ wa rárá o òdòdì ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ nígbà tó o ti wùwà ìgbọràn èmi náà sì ti sọ tẹnu mi mo ti bá ọ wí àtìgbà òun ló ti tán lódò okùn mi mo sì ti mọ̀ pé ìwọ náà ò ṣàtúnṣe ibi tó o kù sí. ó ti tán ó ti tán. ẹ ṣeun ẹ ṣeun ẹlẹ́ẹ̀kejì. ó kù bẹ́ẹ̀ni mo ní kí n wá tọrọ àyè lọ́wọ́ yín ni torí mo fẹ́ rin ìrìn àjò kékeré kan. ìrìn àjò ta lẹni tó gbógun wá bẹ́ẹ̀ tó o fẹ́ lọ fogun ká mọ́ ta lẹni ọ̀hún tó fìjà lọ tó o fẹ́ lọ fún níjà sọ fún mi wí fún mi kí n gbọ́ níbo ni ìrìn àjò ọ̀hún wà. mi ò bá tógun lọ bẹ́ẹ̀ sì ni kì í ṣe tìjà àmọ́ ó wù mí kí n lọ sí ọdún odò ẹ̀rìn tí wọ́n fẹ́ ṣe lónìí ni. ẹ̀rìn. Eh, ẹ̀rin ilé àbí tó kó. ẹ̀rin. ayẹyẹ ayẹyẹ odò ẹ̀rin ọ̀rẹ́ méjì èmi ò ní bá wọn ṣe èmi ò ní bá wọn ṣọ̀rí ayé tán kí n tún lọ bá wọn ṣọ̀rí ọ̀run ọ̀run òfin ni jìgìjìgì yún mi nù alẹ́lẹ́ ló lẹ́lẹ̀ mi lẹ́mọ lẹ́nu mo lẹ́mọ lójú mo lẹ́mọ lára ilẹ̀ lèmi mọ̀ mi ò mọ̀ lẹ́lẹ̀ ẹ̀rìn tó o sì mọ̀ pé inú àtomi ni wá eku àtọ́lọ́jù nílàwá méjèèjì ọ̀tá ayé ìwọ̀n ọ̀hún ògbẹ́bọ ni wá ìwọ wá fẹ́ lọ sẹ́rìn lọ́ọ́ ṣe kí ni. mi ìbá ti jà lọ torí ariwo. dákẹ́ ẹnu rẹ nítorí ọdún yẹ̀yẹ́ òpònú à ń torí àjájà òtún níta ní ń jà lẹ́yìn kùlé òun bí ìwọ bá takú tó o ní o ò ní fẹ́ yàwó àsopá bá sòpá bá nílá ìyàwó rẹ lòun ó gbà ńkọ́ bí ìwọ bá lóò bá togun lọ sẹ́rìn bó o bá dọ̀hùn tán bá dé ọmọlẹ̀ kíni ká ti wí. wòmí ọ̀rẹ́ ń jọ̀rẹ́ ọ̀rà ń jọ̀rà àṣẹ lọ́ba ń pa ìran ọba kì í dábàá o ò lè lọ o ò sì gbọdọ̀ lọ. wọ̀mí wò tó bá ṣe pé ogun yá tó fẹ́ lọ jagun ránṣẹ́ sí mi òun ó ṣègùn fún ọ kó lọ bá wọn jagun. ìwáṣẹ̀ ó Río, río, río. ẹ̀dùn bẹ́ẹ̀. kí ló dé. tẹ́ ẹ bá wọ gbàgede ẹ nílò láti bọ́ bàtà ẹsẹ̀ yín. bẹ́ẹ̀ni ah mi ní lè bọ́ bàtà ẹsẹ̀ mi mo sì fẹ́ bá yín ṣe àjọ̀dún. àjọ̀dún bò ó ẹ wo bí bẹ́ẹ̀ bá bọ́ bàtà ẹ lè wọlé o. bẹ́ẹ̀ni á dákẹ́ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. ó lè tó bá òun. ó dàbí pé ẹ mọ òfin ìlú yìí. sákì o sákì o. lẹ́wọ̀n kí ló dé. arábìnrin náà dé dé àárín mo sì ní bọ́n bá wọnú gbàgede wọ́n nílò láti bọ́ bàtà ẹsẹ̀ wọn. ẹ dákun yìí nílé bọ́ bàtà ẹsẹ̀ mi. dájú ààrẹ ní. Adékúnlé ṣé torí kinní ló ṣe fi mílẹ̀ sí gbàgede. má bínú o kí ló dé tí ẹrú kankan ò bọ rìn lórí ojú tí mò ń wò yìí ojú ẹni ọlá ni. àbórí adé sì ni tí mi ò mọ̀. èyíkéyìí tó o bá wí déédéé ni. ọ̀dà bá a rí ni lóde àbèrè bá a rí ni lóde àbèrè kíkó wa wá lè mọ ibi tó ti wá ni o ǹjẹ́ o lè sọ irú ilé tó o ti jáde fún mi ọ̀rọ̀ yíyùn kì í ṣe òní ṣáàkì ǹjẹ́ hmm. mo lè mọ ìdí pàtàkì tí òkìkí ọdún yìí ṣe kàn tó tí àwọn ìlú tó kò kí n bá yín kọ̀wọ́ ìdùnnú. Hmm. Hmm. ọ̀rọ̀ ńlá ló béèrè àmọ́ èsì rẹ̀ kì í ṣòní bóyá. Ya bí mi àti ẹ bá mọra jù báyìí lọ yóò mọ iye àti ẹ. kò burú o. ó dáná yá padà sí gbàgede. àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ ká yí ogún èmi jù ọ́ ìwọ ò jù mí wọ́n ní fa wàhálà láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ẹni burú mọ́ ẹni tó máa wí fún ni ń wá kiri ẹlọmọlá ṣe mọ́tàn àròkò ti wọ́ wá láti ilẹ̀ wa. èmi náà mọ̀ àmọ́ gbogbo nǹkan tó sọ ńlẹ̀ yìí ìtàn ni ọjọ́ kan dẹ̀ ni wọ́n fi kọ́ jẹ́ kí àwa náà fi ọjọ́ kan ká fi parẹ́ kí àlàáfíà lè jọba láàárín ìlú mẹ́tẹ̀ẹ̀ta ìlú tiyín ìlú tiwa àti ìlú ìrẹ̀lẹ̀ ṣe bí ó ṣáà ní bí àlàáfíà ṣe ń jọba láàárín ìlú mẹ́tẹ̀ẹ̀ta nígbà ìwàṣẹ̀. òkúkú hmm. orí sọ bẹ́ẹ̀ ló ṣì wí ṣùgbọ́n. <laughs> tó bá fẹ́ fọ̀ ló mọ́ inú ilé ni ó ti bẹ̀rẹ̀ tí bàbá àti ìyá arú ẹni bẹ́ẹ̀ bá hùwà bàjẹ́ kò ní fojú fò yóò gbìyànjú pé òun fọ̀ mọ́ ó bá wa jẹ́ bẹ́ẹ̀ tá a nígbàgbọ́ pé a fẹ́ fọ̀ ló mọ́ àdẹ́fẹ́ kálàáfíà jọba àárín èmi rẹ ló wà èmi náà kúkú mọ̀ wípé ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn kan ò yẹ ọ̀nà àjùmọ̀ṣe mi rẹ ni. ọ̀dà wọn bá àgbàtà ti wá nígbàgbọ́ pé àárín èmi rẹ ló wà níbo gan-an ni ká ti bẹ̀rẹ̀ báyìí. ẹ ẹ já bẹ̀rẹ̀ báyìí. apá àbò ni kí n ti bẹ̀rẹ̀ èmi ló dé tí wọ́n mọ ìyálé ti la pa ọmọ ládùúrú bẹ́ẹ̀mi àti bàbá rẹ̀ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wípé òun ò fẹ́ kó o lọ ìlú ẹ̀rìn ṣé a máa bímọ ní sọ ewúrẹ́ kórè sọ àgùntàn lọ rèé jẹ ni ṣé kábíyèsí gbọ́dọ̀ gbọ́ wípé o lọ ìlú ẹ̀rìn káàfin yìí mọ̀ gbóná. ìyá mi kí ni mo ṣe ní pàtó gan-an kí ni ìwà ìdá tí mo wù kí ni ìwà ìtọ̀ tí mo ṣe. ẹ gbà mí ẹ wá jẹ̀bi mọ́mọ́ tí ń kógun jàlù ìbá àfi yìí ni bàbá rẹ ti sọ fún ọ wípé òun ò gbọdọ̀ rí epo lọ́ọ̀lú ẹ̀rìn èmi ló wà lọ́bẹ̀. nígbà wo lẹ wáá fẹ́ kí ìjà ò dópin gan-an nígbà wo lẹ fẹ́ kí àlàáfíà ò jọba nígbà wo la wá fẹ́ fìfẹ́ lò nígbà wo la fẹ́ padà sígbà ìwàṣẹ̀ nígbà tí ìfẹ́ ń jọba láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta yá mi. adéràmọ́lá ìjọ èmi ló dé tó mọ̀nà tó ń dá pàdépàdé alẹ́ tó o mọ bó ti ṣú o lè mú irú rẹ̀ rìn. olórí ṣé ẹ ti gbàgbé pé àwa ni ọ̀la ìlú yìí tí àbá wa tètè tọwọ́ ogun òun ọ̀tẹ̀ bọlẹ̀ nígbà wo wá ni ọ̀tẹ̀ fẹ́ dópin. ẹ̀dá tó adérọ̀mọ́lá ìpínlẹ̀ ni ó mọ kó tó mọ tó dà sí. kí ló fẹ́ pa àwọn méjèèjì pọ̀ ju wípé ó fẹ́ẹ́ fi ọlá yí wọnú ọlá lọ yá wa eré kí ni ọkùnrin àtobìnrin ń ṣe tí wọ́n ń tẹ̀lé ara wọn káàkiri yìí ń mọ̀. Yeah. Eh, sùúrù náà ló ṣe tó gbọ́ ọkọ mi eh, adékúnlé ọ̀hún ò sì lé n kò bá dé n ó bí léèrè nítorí n ó sì mọ̀ bí wọ́n ṣe bá yín yanjú rẹ̀ ó mọ̀ pé wọ́n ní agbẹ́jọ́ ẹ̀dẹ̀ kan dá àgbà òṣìkà ni n ó bá yín dá sí. kí ló fẹ́ sọ mi ò ní kẹ́ bá mi bẹ̀ kó fẹ́ mi tipátipá mo kàn ní kí wọ́n fẹjọ́ ara ẹ̀ sùn yín ni. Ah, ó tiẹ̀ dá wo eh, wá ní àtọ́kẹ́ ń bọ́ lọ́rọ̀ rẹ̀ ọ̀nà lóde yìí àtọ́kẹ́. ẹ wo wo wo mo wulẹ̀ bá ń wíre gbé tẹ̀lé ọlọ́rọ̀ rẹ̀ kẹ lọ́ọ́ rẹ̀ yanjú tó bá wà láàrin yín ẹ lọ́ọ́ rẹ̀ yanjú rẹ o. mo ní ọmọ bá ń wíre gbé ẹ lọ́ọ́ rẹ̀ yanjú rẹ̀ ẹ mọ̀ ní ńlá náà nù tíyàwó náà lélẹ́yìí a bá fi ọwọ́ wá mi aláìlẹ́kọ̀ọ́. Hmm. kábíyèsí olúwa mi ìgbó mẹ́kun oyè ọ̀dájú ìkòkò ẹkùn tí ọ̀jẹ̀ràn kàṣe <laughs> kábíyèsí bọ́ bá jẹ́ fá ni wọ́n fi ṣe lákòókò yìí ẹja bàjẹ́ hmm. bọ́ bá sì jó oògùn ọtọ́ kó oògùn òun ó domi. ọ̀kàrè ọ̀kàrè hmm. ẹ ṣígun. ìbálòjú ogun. kábíyèsí kò sígbà tí n bá ti ń rí ọ inú mi ó dùn ara mi ò mọ yá gbárígbárí <laughs> níṣe ni ò mọ ṣèmi náà bí ogun bí ogun ni <laughs> bí n bá ti ń rí ọ lẹ́gbẹ̀ẹ́ mi ogun a mọ yá mi lọ ara mi. kábíyèsí kò sí ibi bí ṣe èèyàn pàjẹ eh, eh, eh. ah, ah, ah. balẹ̀rù kò sí kújọ́ pàgbà tá à ní bá polórí ẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí àtètù àtọ́ta àtàhàyà gbogbo ẹ̀ ní bẹ́ńlẹ̀ ibi ọba wù yín ní kẹ́ ẹ já dojú ogun kọ ilé elédùà nìkan là lè dojú ogun kọ kábíyèsí. àdé dojú kọ kábíyèsí o. àdé rọmọlá gbéra gbéra jókòó ah, jókòó ọmọ gbárò tó gun ṣírò tó gun jìgàn tó dẹ́ dùgbẹ̀dùgbẹ̀ lárùkọ aláìgbọràn wòmí ogun ti yọ̀dà ìlú ẹ̀rìn sílẹ̀ ń kógun lọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ fogun kó wọn nílùú ẹ̀rìn kọ́mọ́kù kan kẹ́ ẹ kó jòyè kẹ́ ẹ fogun kọ́ba kẹ́ ẹ kó ọmọdé kẹ́ ẹ kágbà kódà àwọn ìyálòde àti ìyámọ̀pọ̀ wọn gbogbo wọn ni kẹ́ ẹ fogun kó àmọ́ ohun tó wá jẹ́ ránṣẹ́ sí ọ ni pé wọn ò fẹ́ kó bá ọ ní yàjóyàjó mo fẹ́ kí wà àti olórí ogun kẹ́ ẹ lọ́ọ́ finúkonú kẹ́ ẹ fọkùn lókun kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe jagun ọ̀hún lájàṣẹ̀kẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí àwọn ìbọn kan gan wà Eh, tá a ní láti tún rọ hmm, torí ogun tá à ń lọ ní ìsìn ọ yàtọ̀ sí ogun tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, eléyìí ó fẹjú òkàrè <laughs> ogun yóò fẹjú òkàrè bó ti ṣe jẹ́nu. Ah, eh, kábíyèsí ẹ ṣeun kábíyèsí olúwa mi igbó mẹ́kún òye o ṣeun kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ sì kú àlejò mi ìyá wa bí n bá délé ń sọ fún ìyá mi torí bá a bá rojọ́ ìkà àátúnrojọ́ olóore láwùjọ. ó yẹ àrò ó yẹ àrò <laughs> àmọ́ ọkọ mi àlejò owó mo wá sí ọ́nìsì tó ń dúpẹ́ ṣé wọ́n mọ̀ pé orí ta bá ṣe fájá ní gbé èyí tá a bá ṣe fún agbọ̀n níjó dànù bá a bá ṣọmọ ọlọ́rọ̀ lóore bó pẹ́ títí àákẹ́sàn rẹ̀ ni. ọmọ tí ẹ̀dá lóyún ìyá mi ṣe bórí adé lòun náà àbí nítorí mi ì tún sọ fún màmí orí adé. orí adé ni. dànsákì o ọmọ ọba èmi ló dé tó wá fara pamọ́ fún mi ọkọ mi kò yí ọ ni ńláńlá lè wí ọba rù ewé ọba ìrú wẹ́wẹ́. ẹ má bínú ìyá mi tó bá jẹ́ṣẹ̀. Ah, n ò tiẹ̀ jẹ́ bínú sí ọ bí mo bá fẹ́ bínú sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an ó rí ojú rẹ tó tutù yìí àtẹ̀rín mú sẹ́yìn <laughs> kò lè jẹ́ bínú mò bínú mọ́. ẹ ṣeun. ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè wádùú o ọmọ ọba ìlú wo ni wọ́n lẹ̀. ọmọ ọba Adéwùnmí tìlú Ìjàkà ni mí. Ìjàkà. Kábíyèsí o! Kábíyèsí ọ̀dà! Ó fi kúkúrú. sùn tá a bọ́ ẹni ìlú kan ro. torí mo fẹ́ kó ayé mọ jẹun ayé sí ọmọ dẹ́gbẹ̀bí mo mọ wọn àgbàlagbà. ìlọgbẹ́yàwó mi mo fẹ́ lóun dà. tó bá wá ní nǹkan tó fẹ́. sọ fún mi ṣe. ó ní wọn gbà ó ní wọn jẹ. àjẹsó. ẹlẹgbẹ́ olórí pẹ́pẹ́ sára ni. iṣẹ́ ti jagunjagun ni kó dáàbò bo ìlú ẹ̀. tí ọba mú ọkọ wa ń bá mi èmi mo sọ fún yín ọmọ tí òun sì ń èsè sàrà yìí nígbà táwa ń bọ̀ gíragíra láwọnú ààfin nípò tá a bá kábíyèsí kò ṣe é wí sí tí wàá jà. ẹ ní bá fẹ́ sí síkù báyìí ní fọwọ́ rẹ mú ẹ tí wọ́n bá ti kẹ́ran ní òwò akọnipa ṣé màá fi tẹ̀ ní sáàtì. ọlọ́dún ìyá ọba mi o. bá a mọ̀ pé a fún ọlọ́jọ́ méje gbáko ṣé rẹ ti jẹ́ ọ̀rọ̀ tó dá kó wá lọ tán. ọlọ́kùn sọ́ọ̀sì ṣé ìsàyànlẹ̀ ṣé wọ́n ń bí wọ́n ọlọ́run tó sọ̀rọ̀ gbogbo obìnrin tí ń sàn wá rè orí yín ọjọ́ dẹ̀rù pọ̀ láàárọ̀ yìí. mo gbé e. mo ti dá sún rògbòdìyàn ló sì ẹ̀ ajáyé sinmi. bí ìwọ́sẹ̀ ayé rọ̀gbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé tura ogun ló tún kó ń kọjá bele ẹ̀yọ́ kọ̀ọ̀kọ̀ gbóhùn kí ló ṣe o ayé di rúdùrùnkè ayé ò o ayé ò ráàyè àjàwá gbáyé dìde o. bí ìwáṣẹ̀ ayé rọgbọ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé tura ogun lọ́tún rògbòdìyàn ló sì ẹwà jáyé sí. ẹ̀dá tó bá mọ̀ ṣe òkùnkùn kò ní í lóró. We'll wa up.